iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bayelsa ti sún ọjọ́ òfin kónílé-ó-gbélé sí ọjọ́ kẹtàlélógún oṣù yìí látàrí rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ gíga tó ga jùlọ ìyẹn Supreme Court ìfẹ̀hónúhàn gbòde lẹ́yìn tí ẹlẹ́jọ́ tó ga jùlọ Supreme Court fagilé ìdìbò tó gbé àdíje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC olóyè David Leon wọlé kọmíṣánná àwọn ọlọ́pàá Uche Anzora wá kéde òfin kónílégbélé láti ìrọ̀lẹ́ sí ìdájí èyí tó ń wáyé ní ọjọ́ ẹtì sí ọjọ́ àìkú láti paná rògbòdìyàn náà àmọ́ báyìí kọmíṣánná ọlọ́pàá Anozia ti wá sún òfin náà síwájú di ọjọ́ kẹtàlélógún oṣù yìí láti agogo mẹ́wàá alẹ́ sí agogo mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ kejì èyí tí ó sọ wípé yóò mú àlàáfíà tó gbópọn padà sí gbogbo agbègbè náà ẹ̀wẹ̀ ọjọ́ kẹtàlá oṣù yìí ní ilé ẹjọ́ tó ga jùlọ pàṣẹ wípé kí wọ́n má ṣe búra fún David Leon àti igbákejì rẹ̀ Dèjì Bíò Barakuma látàrí ẹ̀sùn pé Bíò Barakuma lo ayédèrú ìwé ẹ̀rí ilé ẹ̀kọ́ gíga fi díje ní báyìí òfin ọ̀hún ti bẹ̀rẹ̀ lánàá ọjọ́ ajé bí ó bá sì ti jẹ́ a ó máa fi tó yín létí lórí tẹlifíṣàn Orísun látàrí ìkọlù Boko Haram tí kò dáwọ́ dúró ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ìpínlẹ̀ bọ̀nú ló ti sá lọ sí àwọn ojú pópó àti àwọn ojúde mìíràn láti lọ́ọ́ máa sùn àwọn mọ̀lẹ́bí tó wọ ọ̀ọ́dúnrún ní iye ní abúlé kayamla ní ìjọba ìbílẹ̀ kọ́ndúgá ní ìròyìn fi yé wa wípé wọ́n ti sá lọ sí ojúde ìlú Màdúgùrí nígbà tí ikọ̀ Boko Haram ti kọlu gbogbo abúlé tó yí wọn ká tí ó sì hàn gbangba wípé ó ṣeé ṣe kí àwọn ọ̀daràn náà sì kọlu abúlé kayamla ló mú wọn sàsálà fún ẹ̀mí wọn nígbà táwọn oníròyìn fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ọ̀kan lára àwọn obìnrin náà sọ wípé àwọn baálé wọn ló ń rán wọn jáde lọ sí Maiduguri láti sàsálà fún ẹ̀mí wọn àti tàwọn ọmọ wọn pẹ̀lú bẹ́ẹ̀ ni àwọn ọkọ wọn dúró sílé ní kayamla ọ̀kan lára àwọn oníròyìn náà tó bá oníròyìn sọ̀rọ̀ ní ẹgbẹ́ ìpàgọ́ ìlanilọ́yẹ̀ àwọn agùnbánirọ̀ èyí tí wọ́n sì ti sọ di ìpàgọ́ àwọn ológunléndé IDP báyìí sọ wípé láti bí ọ̀sẹ̀ méjì ni wọ́n ti wà níbẹ̀ láì ní ibòmíràn láti lọ àmọ́ ní báyìí wọ́n ti kó àwọn ènìyàn tó ń sùn kiri àdúgbò lọ sí pápá ìpàgọ́ àwọn ogunléndé gba ọwọ́ àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Borno ìyẹn Borno State Emergency Management ẹ̀wẹ̀ alága àjọ bọ̀sẹ́mà ajiya yabawa kọ́lọ́ sọ wípé ní kété tí ìjọba ìpínlẹ̀ náà gbọ́ sí ọ̀rọ̀ àwọn tó sáfi ilé àti àdúgbò wọn sílẹ̀ látàrí ìbẹ̀rùbojo ní ìjọba ti ṣètò ibi tí wọn yóò máa gbé fún wọn ó kà nílẹ̀ wípé ẹgbẹ̀rún kan ènìyàn látinú ọ̀ọ́dúnrún mọ̀lẹ́bí ni àwọn ènìyàn náà. Daniel Adéìgbà tí ó fara káṣá ìkọlù Boko Haram ní ọdún 2010 lásìkò tí ó ń sin ìrú bàbá rẹ̀ gẹ́gẹ́ bí àgùnbánirọ̀ ti ra ọwọ́ ẹ̀bẹ̀ sí àwọn ìjọba ìjọba ìpínlẹ̀ ìbílẹ̀ àti àwọn tí orí ṣẹ́gi ọlà fún láwùjọ láti dìde sí ìrànlọ́wọ́ rẹ̀ látàrí wàhálà tí ìfọ́jú eléyìí tí ó mú bá ẹ jẹ́ kí a lọ gbọ́ bí aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun Bánkẹ́ Fájuyì ṣe mú eléyìí wá fún wa. Daniel Adéìgbà tó jẹ́ ọmọ ọdún márùndínlógójì tó sì jẹ́ akẹ́kọ̀ọ́-gboyè àkọ́kọ́ níléèwé Fásitì ti ìpínlẹ̀ Kogi ìyẹn Kogi State University ló ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti tìbílẹ̀ tó fi mọ́ àwọn tó rí iṣẹ́-igi ọlá fún lórílẹ̀-èdè Nàìjíríà láti dìde ìrànlọ́wọ́ fún un kó bàa tún lè fojú rẹ̀ kan ríran. Gẹ́gẹ́ bí Daniel ti wí, ó ní wọn ò bí òun láfọ́jú ṣùgbọ́n nígbà tóun sìnlẹ̀ bàbá òun lọ́dún 2010 sí 2011 lòun kó sọ́wọ́ àwọn agbésùmọ̀mí Boko Haram nípínlẹ̀ ìpínlẹ̀ yobe lẹ́yìn tí wọ́n ti lò wọ́n gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àjọ inec níbi ètò ìdìbò tó wáyé lọ́dún náà nípínlẹ̀ ọ̀hún ó ní nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n tẹ̀ ti rò wípé òun ti dolóògbé tí wọ́n ti gbé òun pamọ́ sínú ibi tí wọ́n ń gbòkú pamọ́ sí ṣùgbọ́n dókítà kan ló wá ṣàkíyèsí wípé ẹ̀mí sì wà lára òun ni wọ́n bá gbé òun padà sínú wọ́ọ̀dù. orúkọ mi ni adéìgbà daniel mo jẹ́ ọmọ ìpínlẹ̀ kogi Ìkòyíjú ní ìpínlẹ̀ Kogi. Mo dẹ̀ kẹ́kọ̀ọ́ gboyè. Mo kẹ́kọ̀ọ́ gboyè ní Kogi State University tí àwọn olóyìnbo pè ní bachelor's degree. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn ìlú orílẹ̀-èdè wa. Ṣùgbọ́n nígbà tí mo lọ sìnrú ní ọdún 2010, ọdún 2010 sí 2011, mo kó sí jàǹbá ọwọ́ àwọn boko haram agbésùmọ̀mí boko haram tó di pé ó gba ojú lọ́wọ́ mi mo padà sílé ayé láti inú mọ́ṣúárì kó tó di pé wọ́n rí i pé ẹ̀mí ṣì wà lára mi tó fi gbé mi lọ sí Maiduguri teaching hospital láti ibẹ̀ lọ mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò tí mo fi di afọ́jú ọdún yìí ló pé ọdún mẹ́sàn-án kéréje tí mo ti wà nírú ìrìn àjò àfọ́jú yìí. Ní báyìí, àjọ INEC ti gbìyànjú tiwọn torí ọ̀rọ̀ ìgbò àwa kọ́pà ló ń lò nígbà election lórí ìgbà tiwa lọ́n bẹ̀rẹ̀ sí lo kọ́pà fún election. Wọ́n ti gbìyànjú tiwọn láti fún mi ní iṣẹ́. Mo dẹ̀ ti ń ṣiṣẹ́ ní INEC lọ́wọ́lọ́wọ́ tí mo bá yín sọ̀rọ̀. Ṣùgbọ́n omi pọ̀ ju ọkà lọ. Iṣẹ́ náà fún mi ó wù wọ́n náà kan ṣe ṣùgbọ́n ọlọ́run ló yé tí mo wá kí pé ẹ̀yin ọmọ nàìjíríà rere ẹ̀yin bá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bọ̀dá mi ẹ̀yin àǹtí mi torí ṣẹ́gi ọ̀là fún ó wù mí láti rí ìnàsí ó wù mí láti ṣe rẹpẹtẹ padà forílẹ̀-èdè. àmọ́ ẹ̀pa ò bóró mọ́ nígbà tó ń padà lajú sáyé nítorí pé inú òkùnkùn lòun lajú sí láti bí ọdún mẹ́sàn-án ọ̀hún sì ni òun ti wà nínú òkùnkùn yìí ọ̀dọ́mọkùnrin ọ̀hún tó jẹ́ wípé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ló yàn láàyò tún tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé lóòótọ́ làjọ INEC ti gbìyànjú tiwọn tí wọ́n ti fún òun níṣẹ́ àmọ́ṣá ìjọba àpapọ̀ kò gbé ìgbésẹ̀ kankan láti rí wípé òun tún fojú òun ríran ó ní nínú ìrìnàjò òkùnkùn tó ń wà yìí ní bàbá àti ìyá òun jẹ́ lòun nípèsè Daniel tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kogi wá sọ wípé ilé ìwòsàn Moffitt eye hospital nílùú London ti wá sọ pé wọ́n lè ṣe kóun fi ojú kan ríran adéfúnkẹ́ adéìgbà tóun náà jẹ́ gbajúgbajà oníròyìn nípínlẹ̀ èkìtì tó jẹ́ aya daniel adéìgbà náà tẹnu bọ̀rọ̀. àtẹ̀tí wá rìn a wá rí ilé ìwòsàn kan ní ìlú òyìnbó London ìyẹn ó ń Eye Hospital ní UK wọ́n ti invite wa fún bíi ìgbà mẹ́ta báyìí ṣùgbọ́n kò sí owó wọ́n ní wọ́n lè ṣe ojú ẹyọ kan kó èmi náà dẹ̀ máa ń di ojú mi tí ó ti ẹ̀ ṣe ẹyọ kan torí pé ẹni tó wúlò tó tó rẹ́dì láti ṣe fún orílẹ̀-èdè yìí ni tí ojú yẹn bá ríran gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó ní egun tó ní agbára ó ṣe tán láti tún ran orílẹ̀-èdè lọ́wọ́ láti ṣe àwọn nǹkan tóun náà lè ṣe ní àwùjọ kó má kàn lọ kú kí gbogbo gbogbo dreams ẹ̀ gbogbo àlá ẹ̀ kó má bàa kàn kú mọ́ lára bẹ́ẹ̀ yẹn a kàn nílò fifteen million naira báyìí láti lè ṣe àyẹ̀wò àti àtúnṣe ojú ẹ̀ kó náà lè darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ ẹ̀ ní orílẹ̀-èdè yìí ó ní ó jẹ́ ohun tí kò rọrùn rárá láàrin àwọn ọmọ òun àti bàbá wọn eléyìí ló wá mú kí Daniel Adéìgbà aya rẹ̀ àtàwọn ọmọkùnrin rẹ̀ méjèèjì ó ké gbàjarè sí gbogbo àwọn èèyàn orílẹ̀-èdè yìí àtìlẹ́yìn òdì láti ràn wọ́n lọ́wọ́ kí wọ́n bàa lè kó owó tó tó mílíọ̀nù márùndínlógún náírà jọ fún daniel kó bàa lè fojú kan ríran. a wá ń pe olórí orílẹ̀-èdè eh, muhammadu buhari pírẹsidẹ́ǹtì tí ó fẹ́ràn àwọn ọmọ ẹ̀ ni kànjọ́ kan dìde ìrànlọ́wọ́ Professor Yemi Osinbajo ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ Nigerians well meaning Nigerians ẹ dìde kẹ́ ẹ ràn wá lọ́wọ́ torí pé ìgbà òkùnkùn wa làwa náà wà yìí a nílò ìmọ́lẹ̀ yín a nílò kò sí owó kékeré tẹ́ fún wa tí kò ń ṣe owó láti bí láti bí tá a bá jẹun gbogbo ẹ̀ pọ̀ ẹ ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ ọlọ́run á ran ẹ̀yin náà lọ́wọ́ ẹ ṣe gan ẹnikẹ́ni tọ́lọ́run bá fi sí lọ́kàn láti ran daniel adéìgbà lọ́wọ́ lè pè sórí nọ́mbà yìí zero eight one four one six nine nine seven one one láti ìlú adó-èkìtì bánkẹ́ fájuyì ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn orísun. ẹ káàbọ̀ padà àwọn mínísítà fún ètò ìlera tí gbogbo orílẹ̀-èdè tó wà nínú àjọ ECOWAS gbà láti ran ara wọn lọ́wọ́ fún ìgbáradì àti àmójútó àrùn COVID-19 tí ó ń jẹ́ corona èyí tó ti fẹ́ máa di tọ́rọ́ fọ́nkálẹ̀ káàkiri àwọn orílẹ̀-èdè báyìí aṣòfin ọlọ́run ní bẹ marora tó jẹ́ mínísítà fún ìpínlẹ̀ lórí ètò ìlera ló sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé tí wọ́n ṣe ní ìlú àbújá láti jẹ́ kí àwọn oníròyìn mọ àbájáde ìpàdé pàjáwìrì tí wọ́n ṣe ní Bamako ní ilẹ̀ olómìnira Benin. Mamora ní àwọn ọmọ ẹgbẹ́ ECOWAS gbìmọ̀pọ̀ láti pèsè ìrànwọ́ àti ohun èlò tó tọ́ fún ara wọn lórí àrùn COVID-19 ó tún ní àwọn ọmọ ECOWAS ti ń ṣe ohun gbogbo tó yẹ láti rí wípé àrùn náà kò dé àgbègbè ECOWAS ó tún ní àwọn yóò máa fi tó àwọn ará ìlú létí bí ọ̀rọ̀ àrùn ọ̀hún bá ṣe ń lọ bó bá sì ṣe ń ṣe àti gbogbo ìgbésẹ̀ ìjọba lórí rẹ̀ Mamora kò ṣàìsọ nípa ìgbáradì àwọn ọmọ ẹgbẹ́ ECOWAS láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba ilẹ̀ China láti lè mọ ipò ìlera àwọn ènìyàn tó jẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè àjọ ECOWAS èyí tó ń gbé ní orílẹ̀-èdè China lákòótán aṣòfin ọlọ́run ní bẹ̀ Mamora dúpẹ́ gidi lọ́wọ́ ààrẹ Ibrahim Bokura Keita ti ilẹ̀ Mali fún gbígbà wọ́n ní àlejò di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ awuyewuye sì ń lọ lọ́wọ́ lórí ìjà tó ṣẹlẹ̀ láàrin ọba olúwo ti ilẹ̀ ìwó ọba abdulrasheed àkànbí àti agbowó of ọ̀gbágbá ọba dìkùrùláì akínrọ́pò ní ọjọ́ jímọ̀ èyí tó kọjá nínú ìpàdé àsọyépọ̀ kan tó wáyé tí olúwo fúnra rẹ̀ pè bí a ò bá gbàgbé pé lánàá ni ọ̀pọ̀ àwọn ọmọ ìlú àti agbègbè ayédire ọ̀gbágbá tú yáyá bọ́sùta láti fi ẹ̀hónú wọn hàn èyí tí wọ́n fi ń pe ìdádúró fún abdulrasheed akànbí ìyẹn olúwo ti ilẹ̀ ìwó ọ̀pọ̀ àkọlé tóun ti àwọn pátákó ni wọ́n gbé dání tí wọ́n sì ń kọ oríṣiríṣi ọ̀rọ̀ fún ìdádúró ọba bíi afẹ́ ìdáláre fún ọba wa olúwo ti ba àṣà wa jẹ́ ẹ dúró bákan náà ni wọ́n tún ń pe oyètọ́lá dáàbòbò wá dáàbòbò ẹ̀mí wa àti oríṣiríṣi bẹ́ẹ̀ ìròyìn fi tó wa létí wípé bí ọba àkànbí ṣe kọ́kọ́ gbọ́wọ́ rẹ̀ sókè sí ọba dìkùrùláì lórí ọ̀rọ̀ ilẹ̀ èyí tó wáyé níbi tí igbákejì ọ̀gá àgbà yanyan ọ̀gá ọlọ́pàá ti ẹkùn kọkànlá ìlú Òṣogbo Bashiru Makama pẹ̀lú wà Bashiru Makama ló pe ìpè àwọn ọba ọ̀hún fún ìparí aáwọ̀ tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ kí wàhálà mìíràn tún bẹ̀rẹ̀ ṣáájú ni a gbọ́ wípé olúwo ti pàṣẹ fún gbogbo àwọn ọba tó kù ní ilẹ̀ ìwó àti agbègbè rẹ̀ láti má ṣe ta ilẹ̀ mọ́ láì fi tó òun létí àti wípé ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá pe irú àwọn ìjókòó báyìí ìjà gbọ́nmi sí omi òtó ló máa sábà yọrí sí èésú tí ọ̀rọ̀ náà àti wàhálà tí ọ̀rọ̀ lílù ọ̀hún tó ṣẹlẹ̀ sí dìkúrúláì ló gbé ọba náà dé ilé ìwòsàn bákan náà ni olúwo kò tako ìròyìn ọ̀hún wípé nígbà tí wàhálà náà fẹ́ ṣẹlẹ̀ wípé kábíyọ̀sí ọ̀hún fẹ́ gba ọ̀pá àṣẹ lọ́wọ́ rẹ̀ ló mú kí òun kọ ojú ìjà sí i lákòótán bí àwọn ará agbègbè ayédire ọláolúwa àti ìwó ti ṣàpèjúwe ìwà ọba olúwo gẹ́gẹ́ bí àìní ìbọ̀wọ̀ fún àṣà tí wọ́n sì ń pè fún ìjìyà tó tọ́ ní kọmíṣánná fún ìlúkoro nípínlẹ̀ ọ̀ṣun fúnkẹ́ ẹgbẹ́mọdé ti sọ wípé ìgbésẹ̀ ti ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà bí ó bá sì ṣe ń lọ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 olúwa ní alátìlẹ́yìn mi tí tó fi máa di ọ̀la ọ̀hún tá máa fi ire àti àánú pàdé orúkọ tèmi ni ṣògo rẹ̀ ní kejì abiona ó dàbọ̀ ó dàrọ̀ ọ̀kọ̀ọ̀kan làó jì.